أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tọlọ́run tẹ́ ń fẹ́ tà nẹ́bù Muhammad nínú ọkùnrin nínú obìnrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatu orí ọlọ́run tí ò ní lópin kó bá dúdú wa àlùbáríkà rẹ̀ tá a jẹ tí ò ní tán kó bá dúdú wa. Jímọ̀ tọ́lọ̀ ní a máa rí kílè ní kó wọ́n fi ṣòpin Jímọ̀ tá a kì láyé ká máa rọ́pọ̀ kí nínú ìmọ̀ni àti ẹ̀sán nínú àlàáfíà àtàrísìkí àti ìfàyàbalẹ̀ àlùbáríkà lórúkọ tá a bá ṣàdúà là á máa béèrè rẹ̀ ọmọ àwa Yorùbá lẹ́nu ọ̀fẹ́ tayọ à béèrè àlùbáríkà lérí àwọn ọmọ tá à ń bí pé Ọlọ́run fún wọn lálùbáríkà à béèrè àlùbáríkà lérí owó tá à ń kó jọ ń pé Ọlọ́run fún àlùbáríkà sí i à ń béèrè àlùbáríkà lérí iṣẹ́ ìṣe wa à ń béèrè àlùbáríkà tá a bá ń wáyàwó ń pè ìyàwó alálùbáríkà à ń béèrè àlùbáríkà tá a bá ń wọ́mọ nígbà tá a bá ń wọ́kọ ọkọ alálùbáríkà gbogbo nǹkan wa à ń fa àlùbáríkà sí kódà ẹni tí èṣe mùsùlùmí nínú wa nílẹ̀ yorùbá àwọn náà ń bá wa béèrè àlùbáríkà àwọn náà mọ béèrè àlùbáríkà wọ́n ti gbàgbé pé àlùbáríkà ìwúlẹ̀ ṣèdè yorùbá èdè lárúbáwá ni tẹ bá béèrè lọ́wọ́ kálukú pé kí ni jẹ́ àlùbáríkà pàtàkì jùlọ ọwọ́ tẹ̀ ṣe mùsùlùmí yìí tí wọn náà tún bá wa béèrè àlùbáríkà wọn náà ń fẹ́ àlùbáríkà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò lówó tó pọ̀ tí ò lópin ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ò ní gbajúmọ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ òkìkí lẹlòmíì ṣe bí ń jẹ́ àlùbáríkà débi tẹlòmíì ò ṣe bí ẹnìkan tí ń fo tó akọrin kan tí ń àbórówó kójọ ńbẹ orí gbajúmọ̀ ńbẹ wọn ò ní àlùbáríkà ti wọbẹ̀ fún ǹjẹ́ àlùbáríkà lè wọrú nǹkan bẹ́ẹ̀ ǹjẹ́ aṣẹ́wó lè ṣaṣẹ́wó lálùbáríkà kan ní àlùbáríkà wọnú iṣẹ́ tí ń ṣe ǹjẹ́ yẹn lè ta ọtí kọ́ wá lálùbáríkà débi tí iléeṣẹ́ ọtí yẹn wà gbòòrò wọn á ní o ti lálùbáríkà àlùbáríkà wọbẹ̀ fún ǹjẹ́ àlùbáríkà máa wọbẹ̀ kí ni ń jẹ́ àlùbáríkà gẹ́gẹ́ ṣé ìṣepá ti sì í gbọ́ yìí ǹjẹ́ ni tí ò kírun fọlọ́run lè lálùbáríkà kí ló lè ṣe tó fi lè lálùbáríkà ṣe lálùbáríkà kì í ṣe èdè yorùbá bí mo ti wí èdè lárúbáwá ni a ò yá àpadà sọ́dọ̀ lárúbáwá ká bí wọ́n pé kí ni jẹ́ <laughs> àlùbáríkà nínú èdè yìí àlùbáríkà nínú èdè lárúbáwá a máa túmọ̀ ànàmúwò wà zíàdà ìlékún àti kí nǹkan máa pọ̀ sí tówó bá ń pọ̀ sí nínú èdè lárúbáwá àlùbáríkà ni tí ìmọ̀ tí yẹn bá ní bá ń pọ̀ sí nínú èdè lárúbáwá àlùbáríkà ni gbogbo nǹkan tí yẹn bá ti ń gbèrú ti ń pọ̀ sí ti ń pọ̀ sí ti ń pọ̀ sí àlùbáríkà ni ẹni ẹ̀mí rẹ̀ bá gùn àlùbáríkà ni nínú èdè lárúbáwá bákan náà ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́ọ̀dù àlùbáríkà fún rẹ̀ túmọ̀ nǹkan tó rí di jòkó tó rí di walẹ̀ tọ́rẹ́sẹ̀ walẹ̀ èyí tó yẹ sí pé tó bá sọ̀kalẹ̀ sọ́dẹ̀dẹ̀ rẹ kò ní í ṣídìí àṣàṣì ò lè ṣídìí rẹ̀ ó ti dé ó ti sẹ́tù náà àlùbárọ́kà ni nítorí pé rànkánmi tẹ̀ ń wò yẹn nígbà tó bá wólẹ̀ látòrí ìdúró tó kásẹ̀ kò tó kẹsẹ̀ kò káwọ́ kò tó wá lọlẹ̀ tó sẹ́tù sílẹ̀ ńlẹ̀ wọn ni ọba àràkà níbẹ̀ wọ́n ti mú àlùbárọ́kà wá fún wa ìyẹn ni pé bí rànkúnmí ti lọ lẹ́hún náà lóore tọwọ́nú ọ̀dẹ̀dẹ̀ rẹ tọwọ́nú ìgbésí ayé rẹ tó sẹ́tù síbẹ̀ tí ò rẹ́ dí àti ṣídìí alásàsí ẹlẹ́gàn try láti gbé kúrò nínú ẹbí rẹ gbé kúrò nínú ìgbésí ayé rẹ wọ́n rí gbé kúrò àlùbáríkà nù tó bá jówó ni àlùbáríkà nù tó bá jọmọ ni àlùbáríkà nù tó bá jókìkí àti gbajúmọ̀ ní táwọn ń bá ọ ló kọjẹ́ tó kọ̀ rí òsì bàjẹ́ àlùbáríkà nù nínú èdè Lárúbáwá àwọn bí Islam ti júwe rẹ̀ kọ́hún bí Islam ti júwe rẹ̀ kọ́hún tọ́rọ́ lọ́n lè fún yẹn lówó kọ́pọ̀ kọ́mọ̀ jẹ́ pé nùmọ̀ wá ziyada àlékún owó yẹn ń ṣẹlẹ̀ àmọ́ kì í ṣe tàlùbáríkà lọ́ba dé o ó lè jẹ́ tìyà ó lè jẹ́ pé Ọlọ́run dẹ́ lẹ́kẹ̀ kọjá pé istidraj orí ẹ̀dẹ́ ni látọ̀dọ̀ náà ìyẹn a máa bímọ lémọ kójú orí ẹ̀dẹ́ ìyẹn a máa lókìkí nígbàjúmọ̀ kójú orí ẹ̀dẹ́ pàtàkì jùlọ bá ti jẹ́ di ìbínú Ọlọ́run ló ti ń kó kínní nìjọ nídìí ntọ́lọ́hún ọ̀fẹ́ àbò òsín lọ́hún ọlọ́run tó ń wá ń ṣoore ní fún ohun tó wá ń pọ̀ sí alibarika kọ́ o mọ́tàn rẹ̀ jẹ́ o alibarika kọ́ lélẹ́yìn o ọlọ́run fẹ́ jẹ ọ́ gidi ọ fẹ́ kọ́ ọ gbádùn rẹ full package kí ni ń jẹ́ wọ́n mọ̀ sin lọ́run débẹ̀ ni. ẹ̀rá nàbì Ìsá ti ń jẹ́ Jésù sólówó lọ́wọ́ ni níjọ́ ti ń pèrè sówó ló ní débẹ̀ ń pèrè njọ wọn bí sáyé ntí alukur'ani sọ fún wa nínú tán tọlọ ń pa anabi Isa kódà bíbélì eléyìí òun ni pé wọ́n gbé e dání jọ wọ́n bí gangan ní ti ń sọ̀rọ̀ jáde lẹ́nu nínú àwọn àríṣe mọ̀ àìṣẹ̀lẹ̀ yanu tó ṣẹlẹ̀ sí Jésù tó sọ wọn rú rẹ̀ tó ṣẹlẹ̀ nínú ayé òun ni pé kọ́mọ ọmọ wà lọ́mọ kékeré ń jọ wọ́n bí sáyé gangan ní ti ń sọ̀rọ̀ jáde gbà tí wọ́n ń tọ́ka sí mọ̀mọ́ rẹ̀ pé ọmọ ṣìnà ló gbé wá wọ́ta àmọ́kọ́ ọlọ́kọ tó wà ń lọ gbọmọ wá ń bolo tí rọ́mọ ọmọ ṣìnà ní ọ̀jẹ̀ lọ́wọ́ á sọ̀rọ̀ jáde fún rẹ̀ ó ní wá ja'alani mubarakan aynama kuntu ẹ ṣe yá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi ọmọ tí mo dé yìí alálùbáríkà ọmọ ni mí olúwa ló ṣe mí lálùbáríkà ọmọ gbogbo bí tí n bá dé alùbáríkà ọmọ tẹ̀lé mi débẹ̀ ẹni tó wá lóhùn lálùbáríkà yìí ìtàn fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé tó fi jáde láyé kò dá ilé kan ní tó fi jáde láyé kò kówó jọ kódà aṣọ ọrùn rẹ̀ tó bá dọ̀tí ìgbà tó bá bọ́ tí ń bá ń fọ̀ kò ní sí nǹkan kan lára ẹ̀ tó tayọ yìí tó fi bo hòhò rẹ̀ tọ́ba yẹ̀ lẹ́yìn yìí tó fi bo òhò rẹ̀ kò ní kù nǹkan kan míì lára ẹ̀ mọ́ táṣọ tọ́bọ̀ ò fi gbẹ kò láṣọ dàbí èmi rẹ̀ tọ́ba jẹ́ sí pé owó púpọ̀ àtaṣọ púpọ̀ àti dúkìá níní níjà lùbáríkà ajá sí pé wọ́n lálùbáríkà ju Jésù lọ nìyẹn ajá sí pé mi lálùbáríkà ju àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n rí gbádùn ṣe ajá sí pé alálùbáríkà ju wọn lọ tòun ti bá a ti ń kérò ra pé kò lọ́wọ́ wa tó yìí náà a ní ju wọn lọ ṣáwa lálùbáríkà tó wọn ìgbẹ̀yìn ọ̀rọ̀ ànábì Ìsá alayhi salatu wassalam ńgbà tó fa ayé lẹ̀ tán tí wọn náà wàá rí kọ́lá àlùbáríkọ̀ mẹ́sẹ̀gì rẹ̀ sáyé rẹ̀ parẹ́ sọ ṣàṣeyọrí láyé àbí ọ̀ṣàṣeyọrí sọ ṣàṣeyọrí tó òwòye fọ́lọ́wà tó ní débi táwọn èèyàn tún ṣàṣejù tán ti pè lọ́mọ ọlọ́run níbi wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ dé wọ́n ṣàṣejù wọ́n tún pè lọ́lọ́run níbi wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ dé tí o ti wá rí ní ti ń jẹ́ àlùbáríkà kò mọ owó kò mọ ìgbajúmọ̀ kò mọ òkìkí ìyẹn máa ń sin lọ́run débẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́run làlùbáríkà ti wá kì í sọ̀dọ̀ ẹ̀dá kàábà olùwáròyìn ẹ̀ ń pé ilé alálùbáríkà ni ó ní bíbà kátà mùbáràkà ni kàábà mọ́kà tá ń lọ òun kàábà tó wà ń bẹ̀ ẹ sọ fún mi àìmọ iye olówó ló wà láyé lénìí tó lè gbé owó owó tó tó owó ńláńlá ó lè gbé e kalẹ̀ láti kọ́ ní tí ó fàáyìn ju kàábà òun lọ ṣé òkúta wọn fi kọ́ kàábà òun lè ní ẹ bá ń fi góòdì kọ́ tèmi yìí tó bá jẹ́ sí pé owó ni tí ẹ̀yẹn yẹ kọ́ lálùbáríkà ju kàábà lọ èyí ṣe tí àlùbáríkà wọnú kàábà tí ò ní wọnú ti tolówó tó fẹ́ ṣe o ajá sí pé kì í ṣòwò ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣọlà ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe gbajúmọ̀ ayé ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní wàláwọ́ anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas samai wal ard ọlọ́run ní ká láwọn aráàlú tá ń sọ yẹn ká ní wọ́n bá gbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ ni wọ́n nígbàgbọ́ nú àwọn òjíṣẹ́ tá a fi ránṣẹ́ sí wọn táwọn á bẹ̀rù ọlọ́run méjì ni al-imanu wa taqwa bí yẹn ti lálùbáríkà nù àlùbáríkà ò lè tọ́ sí kèfèrí tí ó bá gbọ́ lọ́n gbọ́ ẹni tí kì í kírun ò lè lálùbáríkà àfìgbà tó bá tó kì í tẹ bá rí tówó ń pọ̀ sí lọ́wọ́ rẹ̀ owó àlùbáríkà kọ́ o ó ṣeé ṣe kọ́lọ́ mọ́ ẹ̀dẹ́lẹ́kẹ́ kó lè gbádùn yà tí ń bá ń bímọ lémọ ọmọ àlùbáríkà kọ́ ní bí o àwọn ọmọ rẹ̀ ń tọ́jú ẹ̀ àwọn kan náà lọ́lú èbó àlùbáríkà kọ́ yẹn kápẹ́ wọn bá nígbàgbọ́ ni òun là lákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ tó yẹ kóró nínú ọlọ́run wọ̀tákà ò tí wọ́n dẹ̀ bẹ̀rù ọlọ́run nínú ìṣesí nínú ọ̀rọ̀ nínú wà wọ́n fi bẹ̀rù ọlọ́run kọ́rọ̀ wọn ká ní wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run ní la fatahna alayhim barakatin minas samai wal mi ì bá ṣílẹ̀kùn àlùbáríkà sánmọ̀ fún wọn kò tún ní jẹ́ ti sánmọ̀ nìkan màá tún ṣílẹ̀kùn àlùbáríkà orí ilẹ̀ fún wọn àlùbáríkà wà látọ̀dọ̀ ọlọ́run nígbà tí yẹn bá ti bẹ̀rù ọlọ́run àlùbáríkà wà látọ̀dọ̀ ọlọ́run nígbà tí yẹn bá ti gbọ́ ọlọ́run gbọ́ n tí islam ju ìpín jẹ́ àlùbáríkà fún wa bí yẹn dẹ̀ tí lálùbáríkà nù pé bó nìyẹn ṣe lè lálùbáríkà nínú ìwà bẹ̀rù ọlọ́run lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní tí ẹni tí ń tajà tí ń ṣe bísínẹ́sì bá fẹ́ lálùbáríkà òdodo dọwọ́ rẹ̀ ó ti wà nù wà tákàwọ́ tó bẹ̀rù ọlọ́run albayyani bil khiyari ma lam yatafarraqa wa in sadaqa wa bayyana tí ẹni méjì tí ń tajà tí ń rajà bẹ́ẹ̀ ń ṣe bísínẹ́sì tẹ́ ẹ bá lè sòdodo pẹ̀lú ara yín tẹ́ ẹ nà tán tẹ́ ẹ ti gbà kànbọ̀ kan nú fúnra yín búrì kàlá hùmọ̀ fi bẹ́ẹ̀ yá ìhìnmọ̀ àlùbáríkà ó wọnú ọjà tẹ́ ń ta ọ yọ wọnú ọjà tẹ́ ń rà ní tàlùbáríkà bá wọnú mímọ́ onímímọ́ ọ máa rí i pé mímọ́ rẹ ń wúlò fún ọ ń ṣàǹfààní fún ọ ọkàn ní mọ kéwù nìdálẹ̀ kọ́ máa fi ṣe fáàrí kọ́ kan máa fi ṣapẹpẹ káàkiri ìlú kéwù tí wọn náà mọ̀ pé ó wúlò fún gbèsè ayé rẹ ọ tàn mọ́lẹ̀ sínú gbèsè ayé rẹ kí láǹfààní kéwú tó ké tọ́pọ̀ tó wá wà nínú òkùnkùn nǹkan tí ò yẹ kó dẹ́rù bà ọ́ nǹkan kékeré wá ń dẹ́rù bà ọ́ ẹ nǹkan ńláńlá tó yẹ kó dẹ́rù bà ọ́ tí wàá fúyẹ́ lójú rẹ̀ níbi tó ọ̀dà kan mọ̀dé inú òkùnkùn lọ wà àfi kó délé aláyẹ̀wò kó délé adéhùn ṣe adáhùn ṣe adúrú kéwú tó ké kò tó gbádùn ara rẹ̀ bọ́ọ̀ lálàá ò ní gbádùn wọn tó sì kéwú kéwú yẹn ò rí mọ́lẹ̀ tàn sínú ìgbésí ayé rẹ̀ kò sálùbáríkà ń bẹ ọ̀ bá lówó ọ̀ bá gbajúmọ̀ ń di kéwú tó ké nìyẹn ní ti ń jẹ́ àlùbáríkà nù ò ní tá àlùbáríkà bá wọnú owó ọmọ rí fi sin lọ́hùn owó tó lálùbáríkà nù kò ní yọ ọ́ lẹ́nu yóò fi ọlọ́kan balẹ̀ tá àlùbáríkà bá wọnú ọmọ kódà bọ́ṣẹ́ ọ̀kan péré ló bí tó tún jóbìnrin yóò rí ọtọ́jú gbà wọn tó bí ẹgbẹ̀rún ọmọ lọ yóò sì wáá jẹ́ ọmọ tí ọmọ sin lọ́hùn tó bá kú tán yóò mọ fàdúrà ránṣẹ́ sí ọ àlùbáríkà wọnú ọmọ tó bínú wọ́n mọ gbé ọ̀gá sí níwájú Ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láyé ò ní mọ bọ́lọ́run ó ṣe máa parẹ́ níwájú ọlọ́run tó bá dé ọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn ikú wọn ò ní kí ló dé ọmọ tó filẹ̀ sáyé ni nítorí àforíjì fún alibarika nù àmọ́ ìkan wà ní Canada ìkan wà ní US ìkan wà ní kinní kan ṣé alibarika wà nù yìí tó wà ní US ti ṣe ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lọ́fẹ́ ní lọ́fẹ́ níyàwó lọ́hùn yìí tó wà ní Canada kì í kírun yìí tó wà ní kinní kan kì í gbogbo àwọn tó bí kalẹ̀ nítorí olóòlù alibarika ọ̀ láṣeyọrí o wàlá anna ahlal qura amanu kálẹ̀ bá nígbàgbọ́ sọ́lọ̀ wà tákọ̀ tẹ̀ dẹ̀rọ̀ lọ́n bẹ̀rù lafatahna aleihim barakati mina sama iwal ard ọlọ́run ní màá ṣílẹ̀kùn àlùbáríkà sánmà màá ṣílẹ̀kùn àlùbáríkà alẹ̀ fún ẹni bá rọ́ lọ́hùn sìn òun ló lálùbáríkà ẹni tí bá ń rówó ná síwájú tọ́lọ́wọ́n ọba tí ń rí iná sídìí ẹ̀sìn ọlọ́wọ́n ọba òun lówó rẹ̀ lálùbáríkà ẹni tó bá rí ìyàwó gidi fẹ́ tí wọ́n jọ ń sin lọ́hùn pẹ̀lú ìyàwó ìyàwó rẹ̀ lálùbáríkà ẹni bá rí ọkọ gidi fẹ́ tí ìṣọkọ tí mú ọ lọlé gbó òun lọ lálùbáríkà tẹ ẹ bá sòdodo anabi sọlá sọlá mi bá bá sòdodo nídìí kákú ọ̀rọ̀ jọ àlùbáríkà ọwọ bẹ nínú àwọn ọ̀nà tá a fi kó àlùbáríkà jọ nínú ọ̀nà tá a tún máa fi rán àlùbáríkà ní nípasẹ̀ ìgbésí ayé ẹni pé àlùbáríkà wọnú ayé mi òun ni kí n jìnnà sí ìjẹkújẹ ọlọ́run yẹ mahakullahu riba wa yurbi sadaqat gbogbo n tó ti jọ mọ́ owó èlé mo máa yọ àlùbáríkà kó bẹ́ẹ̀ ni àmọ́ pàlùbáríkà bẹ̀rẹ̀ rìbá màá pàlùbáríkà bẹ̀rẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wà yúrùbí sọ̀dàkọ́ sàárà alẹ́ lè ṣe tẹ́ fi mọ rí àlékún gbà sí lọ́dọ̀ ọlọ́run tẹ́rà àlékún tán fi kún fún yín tí ń jẹ́ interest tí rìbá òun kì í ṣàlékún lọ́dọ̀ ọlọ́run àlùbáríkà náà yọ kúrò mẹ́ fún yín tẹnìkan wá jòkó ti jìbìtì tó ṣe bóun ńlá àlùbáríkà sí pé ha ọlọ́run ti gbà fún nídìí tí ń ṣe yẹn o ẹ má fojú ànáwó mọ́ ọlọ́run ò fún o nídìí jìbìtì nídìí irọ́ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àbí kí n máa ta gbó máa ta cocaine kọ wá rò pọlọ́run nígbà fún ọ àwọn tẹ́ǹtì ẹ̀ máa ta gan máa jẹ́rìí sí pé owó àwọn yìí kọ̀ lálùbáríkà nù mo ti gbọ́ lẹ́nu ẹnìkan bẹ́ẹ̀ igbó ní ń tà ní Jídà ní Saudi òun ni wọ́n sọ fáwọn ní sọjú sọjọ́ náà pé ó jẹ́ nìkan tó láwọ́ ni wọ́n fáwọn èèyàn lówó gan-an àwọn akílédé tẹ̀ máa náwó báyìí bí ìgbà pẹ́ ní tẹ́ fẹ́ fowó ṣe ó ní à ẹni bá mọ̀ túmọ̀ iṣẹ́ táwọn ń ṣe yìí ó dẹ̀ ti pẹ́ lẹ́nu iṣẹ́ náà nígbà náà wọ́n lẹ́ni bá mọ̀ tún mọ iṣẹ́ táwọn ń ṣe yìí ọmọ pé àwọn gbọ́dọ̀ mọ náwó ǹjẹ́ kí lẹ gbà lérò ó ní pé iṣẹ́ yìí iṣẹ́ rí bí ó ṣe igbó táwọn ń ta àwọn àwọn tán mú bí smoke rẹ̀ bá ṣe ń bí bá ṣe ń lọ bí wọ́n bá ṣe ń tú èéfín rẹ̀ ti ń lọ sínú atẹ́gùn náà lówó rẹ̀ máa ń fẹ́ dànù lọ́wọ́ àwọn àwọn táwọn bá ti ràn lọ́wọ́ rí táwọn bá ti ṣàánú rí náà máa padà ṣàánú àwọn ìyẹn nípa àwọn náà jẹ́rìí sí pé haramu ọ̀làlùbáríkà àwọn tán kó haramu ju àwọn gánmọ̀ ìpínkọ̀ làlùbáríkà wọ́n bá kó jọ tán bí kán máa fi wo àìsàn bí kọ́ mọ́ làlàáfíà bí kọ́ mọ́ gbádùn ayé ká tó wá pé yọ padà jìyà wájú ọlọ́run ọlọ́mọ ṣáà fún wa lálùbáríkà fún wa lálùbáríkà èyí tó wá já jùlọ nínú ọ̀nà tá a fi lálùbáríkà lẹ́yìn ìgbàgbọ́ nínú ọlọ́run àti bẹ̀rù ọlọ́run òun ni ká bẹ lọ́run kó fún wa òun náà làdúà ọ̀dọ́ rẹ̀ ní ti wá o kódà àlùbáríkà ọmọ kéwìkì wá látọ̀dọ̀ àáfà ẹ̀yẹ tara yín jẹ́ mọ́lẹ̀ Yorùbá àáfà rẹ̀ ni ó ṣe bí ó ṣe lálùbáríkà rárá o àáfà gan ti lálùbáríkà àmọ́ ṣe pé òun gan lálùbáríkà lọ́dọ̀ kọ́mọ́ monopolize ẹ̀ fáwọn ọmọ rẹ̀ tó bí àwọn àfáà táwọn ẹ̀dẹ́rù bá àwọn ọmọ kéwu wa pé àwọn bá ṣe kíni kan ò ní lálùbáríkà ọmọ kéwu tó bá ṣe kíni kan ò ní lálùbáríkà ìwọ gan ti ní tọ́ba expo ní ni yóò monopolize ẹ̀ fáwọn ọmọ ẹ̀ owó tí ń bẹ lákàntì rẹ̀ sópin pẹ̀lú àwọn ọmọ kéwu ìbáwọn ọmọ tiẹ̀ lọ́tọ́jú ẹ̀ fún ajá pé ká lálùbáríkà ń sọ̀kalẹ̀ sákàntì rẹ̀ náà àwọn ọmọ rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ invest fún pé àlùbáríkà àwọn ọmọ mi dọwọ́ mi sọ àtọ́dọ́ ọlọ́run làlùbáríkà àfáà àti tọmọ kéwu ti wá àmọ́ wọ ọmọlúàbí àṣàbàjìyàn lálùbáríkà àáfàá rẹ ṣe ọ lóore tó bá dúpẹ́ rẹ òṣùmọ̀kọ lálùbáríkà ẹlòmíì náà ṣe ọ lóore míì kódà bó ṣe rí owó bó ṣe rí ìmọ̀ràn tó bá rántí rẹ fún wọn tó ń dúpẹ́ rẹ fún wọn òṣùmọ̀kọ lálùbáríkà ìtì má àlùbáríkà wa nù àtọ̀dọ̀ Ọlọ́run ní tiwa kì í sọ́dọ̀ èèyàn àlùbáríkà ọmọ ẹṣẹ́ gbogbo tá a bá ń ṣe pátápátá àlùbáríkà abẹ àsọfọlọhún pé Ọlọ́run ọdọwọ rẹ o mo fẹ́ kí kíní ìlà kódà bó ṣe mọ́tò níjọ́ tó o bá fẹ́ lọ ra Ọlọ́run mo fẹ́ kí mọ́tò yìí kọjá lálùbáríkà kò ní dàgbà ná fún ọ kò ní yọ ọ lẹ́nu kò ní fìtínà rẹ ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí alálùbáríkà ni o ṣe kò ní tú ọ láṣìírí ọkọ tí mo fẹ́ fẹ́ yìí alálùbáríkà ni o ṣe ọ ó rí bí fọkànbalẹ̀ ńlé rẹ Ọlọ́run ṣàfà àlùbáríkà sí gbogbo ọ̀rọ̀ wa àlùbáríkà jẹ́ tálùbáríkà bá wọnú àkókò ó rí nǹkan rẹ fi ṣe àkókò díẹ̀ ó máa ka success tó pọ̀ lọ àwọn arábí iṣẹ́ rẹ̀ ó mọ bí ọgbà àṣẹ lẹ́nu tá à ń ṣiṣẹ́ tá a bí sí yìí tún ṣe masters ó tún ṣe certificate kìíní kan ó tún ṣe program kan bó o ló ṣe rí táìmù láti máa ṣe gbogbo ẹ̀ àlùbáríkà wọnú time rẹ̀ ẹ wà àwọn àfáà tá àlùbáríkà wọnú táìmù ẹ wà àwọn tíra tí wọ́n kọ àwa ń ná iye ọdún tọ́pọ̀ láti lè kà á àwọn sì ń fọdún kékeré kọ níjọ́ tí àlùbáríkà wọnú táìmù àlùbáríkà bá wọnú ìṣẹ̀mí ó lò kékeré láyé ó sì mọ ká achievement tó pọ̀ ọlọ́run ṣàfún wa lálùbáríkà àtàwọn ọmọ wa àtàwọn òbí wa àtàwọn àfa wa lálùbáríkà yìí ká gbogbo wa wàlá ti tóbi ọlọ́run nínú ọ̀nà tí ẹ máa wá tún fi lálùbáríkà òun ni pé ibi tá àlùbáríkà ọlọ́run wà tó ti kọ̀nfàmù fún wa pé àlùbáríkà mi ń bẹ láwọn àyè yìí ká dún mọ́ àwọn àyè wọn bó ṣàkókò ni ká dún mọ́ àwọn àkókò tá àlùbáríkà wà ń bẹ àlùbáríkà ń bẹ ní kàába ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kí wọ́n máa lọ ṣe hajj gbogbo kọ́ ọmọ ṣe ń múra oṣù mọ́kànlá àlùbáríkà toró ti lọ lẹ̀ mọ́bi tí àlùbáríkà wà ọlọ́run kọ̀ǹfàmù fún wa pé alukur'an tíra alálùbáríkà ni mubarak ló pa alukur'an nígbà tó ti jala alubarika àwọn míyàn bá ń ka kurani dáadáa òsùnmọ́kò ní alubarika ó jẹ́ òye wa ayé kóṣù ramadan oṣù alálùbáríkà ni fi laylatin mubarakatin òru tó lálùbáríkà la sọ kurani yìí kalẹ̀ òru laylatin kọ́ míyàn bá dún ní iṣẹ́ rẹ̀ nínú ramadan òsùnmọ́kò lálùbáríkà àwọn ẹni eré tí wọ́n rí bí ṣe àmọ̀nú wà tàkàó tá a sọ lẹ́ẹ̀kan pé jẹ́ ìhàn lálùbáríkà tá a fura sí pé ní eré ni wọ́n tá a rí pé wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n sì ń bẹ̀rù ọlọ́run tá a bá dún ní mọ́ wọn dáadáa á lálùbáríkà nítorí wípé àlùbáríkà ti sọ̀kalẹ̀ sí wọn lára ọlọ́mọ ṣàṣewá lálùbáríkà kó má fi jímọ̀ yìí ṣe àkìmọ̀ wa ẹjẹ́ aná tíṣà sàlájú tó pọ̀ fáwọn nàbí sallallahu alaihi wasallam ọlọ́njẹ́ arọ́pọ̀ rẹ̀ ṣe subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.